Dialogue for fluency. Níbo lò ń lọ? Mo ń lọ ilé. Kí lo fẹ́ ṣe nílé? Mo ń lọ jẹun. Kí lo jẹ? la. Mon mo n lo ile ki lè sọ. Dialogue again for fluency. níbo ló ń lọ mo ń lọ lé kí ló fẹ́ ṣe nílé mo ń lọ jẹun kí ló jẹ n kò lè sọ. So.